العظيمة حيث يقول والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وكذلك أخبر الله سبحانه وتعالى أنه يذكر من ذكاه فقال فاذكروني أذكركم ومما يتناوله بعد يتناوله بعض الاحاديث التي يعني رويناه روي عن رسول الله صلى الله عليه وسلم كثيرا ومن الاحاديث هي من ذكرني في نفسه ذكرته في نفسي ومن ذكرني في ملأ ذكرته في ملأ خير من ملأه وما أشرف من ذلك عباد الله استغفروا ربكم إنه هو الغفور الرحيم وتوبوا إليه إنه هو التواب الرحيم عباد الله يقول رسول الله صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبد مما أحب إلي مما افترضته عليه ما تقرب إلي عبد بشيء أحب إلي مما افترضته عليه ولا يزال العبد يتقرب إلي بالنواحي حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها ولئن سألني لأعطينه ولئن استعاذ بي لأعيذنه إلى آخر الحديث أدوك فهم الله أفهم فهم جزيلا نبوة محمد الذي بعث رحمة بكافة العالم ẹni tó mọ̀ ọ́n ní ìkẹ́ àti àánú fún gbogbo tí ń jẹ́ ayé àtẹ̀yìn àbí àtàlẹ́jẹ́ náà bẹ̀. àtàláwọ̀ funfun àtàláwọ̀ dúdú bẹ̀ àti lárúbáwá àti tíṣe lárúbáwá bẹ̀. lẹ́yìn tí ń sọ fún wa wípé ní olóhùn mẹ́tì yadkhulu al-janna illa man haba. ànábì ní gbogbo ọjọ́ mi pátápátá ní wà lẹ́jẹ̀ àyà àfẹ́rẹ́ tó bá lọ́ọ̀ fẹ́ wọ̀ kí láyà Rasulullah fọ́nmi yára ta ní ọwọ́ akọ̀kún ní wàlìjẹ́ náà ànábì ni mọ́ni àtọ̀ àánì dákàlẹ̀ jẹ́ ẹni bá ti tẹ̀lé mi tí gbogbo tí mò ń ṣe tí kòkó gbogbo ọ̀nà àgbà àjọsìn mi tí ò jẹ́ kí ọ̀nà kankan ó tún wù kọjá bẹ́ẹ̀ dákàlẹ̀ jẹ́ ó ti wàlìjẹ́ náà lórí ó ti wọ́n ní àṣàní ọwọ́ mọ̀ ya sí ni ṣùgbọ́n gbogbo ẹni tó bá yapa mi lọ́nà kan àbọ́nà kejì tí ń wò wípé ìlànà mi ti di outdated àkóbágbà yìí mọ́ mọ́ bí ayé àlẹ́bí àtàlẹ́bá gan tó wá wà láyé gan dò ní olónìí yóò ti ṣe kíni òun ló ti yí lánàá ìdíṣẹ́ rẹ̀ padà àníbi lẹ́nu tó bá lè rò ó bẹ́ẹ̀ tó wá fọwọ́ ara rẹ̀ yí ìlànà àjọsìn tí mo là kalẹ̀ ó yí padà wọ́n ṣe tiẹ̀ lọ́tọ̀ ẹni fọkànlẹ̀ àbá eléyìí ọ̀nà ìlọ́kọ̀ ọ̀pọ̀ náà jẹ́ náà ike ọlọ́run ọ̀nà ọlọ́run ọba síwájú ẹ̀dá ní Muhammad gbogbo àwọn àlùfáà wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tó ń bẹ láyé bá ní mójútó wọn tí mo sí láyé ọlọ́run dákun wọ́n gbàdé àtọ̀nà àwọn jẹ́ bá ní kí wọ́n bá ní ṣàforíjì fún wọn ìbára ọlọ́run akẹ́ra kó oṣù rọ̀dá èyí tí a ti bá dé orígun tó pàtàkì nínú ọpẹ́ wa tá ń dú fọ́lọ́run tá lè mọ́ dù tá gbọ́dọ̀ mọ́ dù òun ni wípé fífi ẹ̀mí wálẹ̀ ó ti ọ̀pọ̀lọpọ̀lọ tí ṣe ẹsẹ̀ ó mú ọ̀pọ̀lọpọ̀ ti gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá gbìn tí ta ṣùgbọ́n àwa tá ń bẹ láyé dídá wa kọ́ ló dáa kọ́lá dáa ju tẹgbẹ́ lọ ìjọsìn wa kọ́lá fi dáa ju tẹgbẹ́ lọ ohun ọlọ́run ló fi wálẹ̀ bẹ́ẹ̀ àṣẹ fífi wálẹ̀ yìí ó lè ká bí ọlọ́run lórí ẹ̀ ọlọ́run torí pé kì í ṣe gbogbo ẹni tó lọ ọjà lọ́tà kì í ṣe gbogbo ẹni tó tà ló jèrè kọ́dà kì í ṣe gbogbo ẹni tó jèrè èrè rẹ̀ àwọn àmà ẹ̀bẹ̀ pé olúwa ẹ̀mí wa tó fílẹ̀ fún wa yìí wọ́n fi ṣàdánwò fún wa fífi ẹ̀mí wọ́rálẹ̀ di àkókò nínú oṣù Ramadan èrè tó pọ̀ ní kọ́lọ̀ jẹ́ pín bẹ̀ ọ̀làlàyà àìlà ọ̀nà àti wá rí èrè tó pọ̀ pín bẹ̀ òun náà ni àkọlé kútúbà wa tòní tí a pè ní fadahi zikirillah àwọn orí bàtàbàtà ti ń bẹ nínú ìmọ̀ rántí ọlọ́run oṣù Ramadan olúwa ni mo gbé Ramadan kalẹ̀ fún kíkẹ́ máa gbàwẹ̀ nù ẹ̀ lálẹ́kùn tẹ̀tàkù kẹ́lẹ́ bá a máa ronú kàn mí lóòrèkóòrè kẹ́lẹ́ bá a máa rántí mi nígbàkúgbà kẹ́lẹ́ a máa bẹ̀rù mi ọlọ́run ṣùgbọ́n tá a bá wò láwùjọ lónìí afẹ́ mọ́mọ́ yìí pé ààwẹ̀ ń lọ láàrin wa fún oríṣiríṣi àwọn ìntà ń fojú rí fún oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tí tó ń ṣẹlẹ̀ fún oríṣiríṣi àwọn ọ̀rọ̀ asá àwọn ọ̀rọ̀ tàǹgélé tá ń sọ tí jáde náà wa lẹ́yìn tàbí sì jẹ́ kó yẹ wá wípé rúgbà sáàhẹ̀ ọ̀pọ̀lọpọ̀ aláwẹ̀ lẹ́yìn sádáhù mímsí àmì kò ní ńlá dákàkàn tí ó gbà lórí àwẹ̀ rẹ̀ tí ń gbà yẹn ilẹ̀ ní jùlọ làásàs lẹ́yìn ẹ̀kọ́ fẹ́ pípara rẹ̀ ó sì fún gbẹgbẹ́ra rẹ̀ kílómítì yìí wá kò ju wípé èyí tá a fẹ́ káàwẹ̀ ó ṣe lára rẹ̀ kò ṣe ipa ẹni tí ń gbàwẹ̀ kò sí lára rẹ̀ ìwà ẹni tí ń gbàwẹ̀ kò sí lára rẹ̀ ọ̀rọ̀ ẹni tí ń gbàwẹ̀ kò sí lẹ́nu rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní laysa lillahi haja fi an yada almarhu aw fi an yada alabdu siyama aw ta'amahu wa sharaba alama hadith anabi ni ọlọ́run ò ní kan tó fẹ́ fi àwẹ̀ yìí ṣe ọlọ́run ò ní tí ó fi ààwẹ̀ onítọ̀hún ṣe lẹ́sẹ̀lélá ìhà àjà ọlọ́run bùkátà rẹ̀ mọ́nlámi yádá kọ́ọ̀lẹ̀ dúró wọlé àmìlẹ́bí gbogbo ẹni tí kò jámi níbi ìbàjẹ́ kò kúrò níbi ọ̀rọ̀ ọ̀bàjẹ́ ọ̀rọ̀ ọ̀tẹ̀ ọ̀rẹ́ ọ̀rọ̀ túlétúlé ọ̀rọ̀ tó lè oru òru ìwà tí máa dójútọ́ ọmọlúàbí èèyàn káàkiri ìlú mùsùlùmí gbogbo ẹni tí wọ́n ti dáwọ́ nínú rúwà bẹ́ẹ̀ lẹ́sàláhù fi fi anyẹ́dáhàtà àmọ́hùn ṣaraba àìjẹ́ àìmú rẹ̀ ọlọ́run lákàtí àmọ́ láti wá jẹ́ ká mọ̀ wípé ọlọ́run ọba àlejò ọlá kò dá wa torí ìyà kò sì dá wa fún iná kò dá wa lẹ́ni tí ó ṣàṣedànù sallallahu alaihi ó wá mú àwọn nǹkan kan wá tó rọrùn fọmọ èdè ènìyàn pa àpín pa àpín ìrọ̀rùn ní bẹ́ẹ̀ fẹ́ni tó bá fẹ́ sori ìbá níbi sì sọ fẹ́ni tó bá fẹ́ là fẹ́ni tó bá níbi sì sọ fẹ́ni tó bá fẹ́ jèrè bá níbi sì sọ ọlọ́run kà wákẹ́ni tí ó là ọlọ́run kà wákẹ́ni tí ó jèrè alukọ́rọ́ ni ọlọ́run sọ ohun tí ń jẹ́ pàtàkì ìrántí ọlọ́run ìrántí ọlọ́run ó sọ pàtàkì rẹ̀ tọ́pọ̀tọ́pọ̀ àmọ́ kákọ́ lọ sí pàtàkì ìrántí ọlọ́run oríṣìí mélòó ni ìran mélòó ni inú àwọn ẹ̀ta wà yìí ìrántí ọlọ́run kan nù náà ohun mìíràn ka káwọn gbàwẹ̀ kí ló mú agbáwẹ̀ àti ọlọ́run òfin ni ó pa aláṣẹ bẹ́ẹ̀ ni pípa òfin ọlọ́run ọba mọ́ ìrántí ọlọ́run ọba ni títẹ̀lé àṣẹ ọlọ́run ìrántí ọlọ́run ọba ni

hádà náwòrán mìíràn díkì àrántí ọlọ́run wà náà ó sáà ní ìran kejì nínú ìrántí ọlọ́run wà wa sifatihi wa sana'i alayhi fi kulli àyà ìran ni ìmọ̀rántí ọlọ́run ọba ká máa dárúkọ ọlọ́run ọba ká máa kama àwọn ìròyìn tó ohun tó fi kíra rẹ̀ ká máa fi kì í in tó fi dúpẹ́ fún ara rẹ̀ ká máa fi dúpẹ́ fún ká máa sà sàlátì fún ànẹ́bí sàlátà rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ mìíràn jù àtàmídù mìíràn dìkì ìdúpẹ́ fọ́lọ̀ lórí orí tọ́lọ̀ ṣe fún wa tẹ́dà ó ronú pé alhamdulillah mo tún wà láyé lónìí alhamdulillah mo tún wà lálàáfíà lónìí alhamdulillah èmi ni mo ya ẹnu lẹ́nu ṣe é yà yìí alhamdulillah èmi ni mo fẹ́ sẹ́kùn mo rójú sẹ́yìn alihamudulilayi mo fẹ́ gbábá mo rí pé alihamudulilayi ọ̀nà ni mo pé làákẹ́ yẹn débẹ̀ ẹ̀ tọ́lọ́ bá sì fẹ́ ni àmọ́ ọ̀hún tí ẹ̀ wá rí ronú kankan ọ̀nà sùsà tẹ̀gbẹ́ láyé alihamudulilayi alihamudulilayi ádá náà wọn mìíràn dìkẹ̀ so ìran méjèèjì yìí ìran ìrántí ọlọ́run pẹ̀lú oríkèéríkèé ara wa àti ìrántí ọlọ́run pẹ̀lú ẹnu lásán kọ́wé ìṣe pípanu nínú ìrántí ọlọ́run bá ní mọ́kà tá ń lọ nínú ìrántí ọlọ́run bá ní àwẹ̀ tá ń gbà lọ́dọọdún nínú ìrántí ọlọ́run bá ní wákàtí márùn-ún síra wọn nínú ìrántí ọlọ́run bá ní àwọn àfá ti ka fún wa ti gbọ́ lóríṣiríṣi àti ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ nínú rédè lónìí àwọn orí tọ́lọ́run bá kọmọ wa lébẹ̀ ṣùgbọ́n máa záàlì ọ̀pọ̀lọpọ̀ àwa tá ń pẹ́ra wa ní mùsùlùmí a kọ́ bí ara sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kọ́lọ̀ eléyìí ló mú wa lọ síbi pé fàtọ́ ìlà amen àwọn aṣẹ́ olóore kan bẹ̀ kò mú ṣòro dání kò mú wàhálà dání alukọ́ni ọlọ́run yá ayọ́ nàbí na amọ̀nà dìkùrùláha zikira ń kẹsìrà ẹ̀yin tí ẹ gbọ́dọ̀ ayé lọ́gbàgbọ́ òdodo ẹran tí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wọ́sẹ̀bí wúhú búkúrẹ́ta ń wá àti ìlà ẹ̀rí pẹ́ ń sáfọ̀mọ́ fọlọ́run láàárọ̀ ni lọ́sàn ni lálẹ́ ni nígbà fúgbà mọ́ rí kọ́ ń sàfọ̀mọ́ fọ́rọ̀ ọba rẹ̀ eléyìí ni àṣẹ tí ń túmọ̀ sí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ò gbọ́dọ̀ mọ́ràn tí ọba tó dáa ìrántí ti rí yìí ló kó méjèèjì dání títẹ̀ láṣẹ rẹ̀ ìrántí ni pípa òfin rẹ̀ mọ́ ìrántí ni kó tó wá dájòkó nínú yàrá rẹ̀ àbí nígun mọ́sálásí kan kó máa ṣe àdìkà subhanallah walhamdulillah wala ilaha illallah wala kan kí ni arákùnrin kí ni arákùnrin rí níbi gbọ́nà tí wípé ní Ànábì sallallahu alaihi wasallam lórí kámọ́ wí pé ẹnìkan ò ní gbọ́nà yìí kó mọ́wàá lìjẹ́ náà sallallahu alaihi wasallam ọwá torí pọ́ fẹ́rẹ̀ àánú ọlọ́run ọjọ́kọ́ ọwá ń wí gbọ́nà yìí Ànábì sallallahu alaihi wasallam ń sọ fún ọ pé ọ ti jèrè pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba tó wí báyìí ọlọ́ni wọ́n ti kúrú láhà kẹfìran láàlẹ́kùn tó fi rẹ̀ hàn ẹ jẹ́ kí rántí ọlọ́mọbọ́ kọ̀ nínú ìṣẹ̀mí ayé yín kẹ́lé bá a jèrè àṣẹ́ni tí ó ń jèrè lòdùrántí ọlọ́run ẹni tí ó là nínú fìtínà ayé lòdùrántí ọlọ́run ẹni tí yóò nífọ̀kànbalẹ̀ nínú hílà hílo náà lórúfẹ́ lórúfẹ́ ọlọ́run ẹ̀san tó wá pọ̀ tí ń bẹ fẹ́ni tí rántí ọlọ́run nínú ẹ̀san gbogbo wa náà la bùkátà àforíjìn gbogbo wa náà àwọn àfáà ní ayé àtàndín kọ̀sẹ́ni tí ó dorí àtà tí ò ní tẹ̀gbẹ́ mọ́lẹ̀ kò séńtàn láyé kò séńtàn tó ń tà á fi máa wá fún àwọn kùdìẹ̀kùdìẹ̀ wa tá a farakó tá a fojúkó tá a fẹnukó nínú ìṣẹ̀mí ayé wa alùpùpù ni wọ́n náà láàkẹ́sí ìrànwọ́ dákìrá sí gbogbo ẹni tí ń bá rántí ọlọ́run ọba rẹ̀ lọ́kùnrin lóbìnrin ni tí yóò jẹ́ kí ìrántí ohun ìrántí ọlọ́run ọba ó fò làákè rẹ̀ ru láàrin ìṣẹ́jú kan sí kejì ó ní àdàlọ́hù lẹ́hùn mọ́gì fọ̀rọ̀tàn wà ájẹ́rẹ́ náà àdìmọ̀ olúwa ní ẹ̀san àforíjì àforíjì ń bẹ fún àwọn ẹni bẹ́ẹ̀ àti ẹ̀san tó tóbi ìbádọ́lá kámọ́bà agbára wa lákòókò anabiwa muhammad sallallahu alaihi wasallam in ẹni kan wípé man anabi oní ọba sọ fún wípé man fi nafsi tuhu fi nafsi ẹni yòówù tó bá rántí èmi ọba nínú ọkàn rẹ̀ ó kàn dájú kólẹ̀ ló bá ronú kàn ní alhamdulillah nínú kí lọ rí nínú ọlọ́dún ọkàn náà ni ni ọlọ́run sọ wípé òun mọ̀ rántí ẹni bẹ́ẹ̀ nínú ọkàn tòun náà tí ń ọkà sí pé àṣẹ ọlọ́run náà lọ́kàn ọlọ́run náà lẹ́yìn wọ́n máa ń ní fi ìmọ̀lá tó wà báyìí tó máa rántí ẹja ọlọ́run ẹja wo orí tó lọ sí fún wa ẹja wo àǹfààní bàtàbàtà tá olúwa tí ò dá alẹ́ranko tí ò dá alájá tí ò dá alẹ́dẹ́dẹ́ ó bẹ̀rẹ̀ sí ní fún àwọn èèyàn ní àwọn àṣítí ìrántí ọ̀rọ̀ ọlọ́run torí ẹnìkọ̀ọ̀kan náà fi ń pé tára ẹnìkọ̀ọ̀kan náà fi ń balẹ̀ tọ́kùn ẹnìkọ̀ọ̀kan náà fi ń sí onímọ̀ zakara ní fi mọ́lá yẹn ẹni tí bá rántí mi nínú àwùjọ èèyàn olúwa ní zakari tó fi mọ́lá ẹ̀ alẹ́mẹ́ èmi ló wà rántí rẹ̀ láwùjọ àwọn ẹ̀dá kan tí wọ́n dáa ju ẹ̀dá títí ẹ̀yẹn lọ sallallahu alaihi wasallam eléyìí lásán ó tó ní in tí ó mọ gbẹ̀yàn ló ń gbẹ tí ó mọ lé tí ò ní jẹ́ kí ènìyàn ó lè fìrántí ọlọ́ba lè papọ̀ kan ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọmọ èdè ènìyàn gbàgbéra àájẹ àámu ó àjìnà sí ìrántí ọlọ́run wàlàhàl kò sí ní tó ṣòro nínú ìrántí ọlọ́run kò sí ní tó le jù nínú fàdáì oore pàtàkì tí ń bẹ nínú ìrántí ọlọ́run òun náà ní wípé àìsàrùlẹ̀ ìbàdà òun ló rọrùn jù nínú òjọsìn fọ́lọ́n òun ló rọrùn jù nínú táà fi wójú rí ọlọ́run kẹjọ́kọlẹ̀ ẹ̀kọ́ mọ́sẹ̀ská ọkọ̀jọ́kọlẹ̀ ọwà nínú iṣẹ́ rẹ̀ subhanallah bó bá yẹ kí subhanallah rẹ̀ fẹ́ mú subhanallah subhanallah alhamdulillah subhanallah allahu akbar walhamdulillah kathira la ilaha illallah muhammad rasulullah la hawla wa la quwwata illa billah allahumma salli ala muhammadin àwọn agbólóhùn yìí àníyànjú sọlọ́lá alẹ́sọ́lá ó àtàkì àwọn aládá kan mọ́ táàyè ò lè gbà wá tàbí ká sọ pé kìí ṣe tuntun láti mọ àwọn etí yín ṣùgbọ́n gbogbo wa àṣetán ó ti ṣe kí ni ó ti mú wa lẹ́mìí ó sì ti lé adìnà àlọ́kọ́ ni wọ́n látàkùn mi lẹ́nu gàfìyìn ẹ mọ́ o ẹ mọ́ darapọ̀ mọ́ wọn ẹ máa bẹ nínú ẹni tí ó máa wà nínú aláwẹ̀ máa gbàwẹ̀ wàláhálì kò sí nínú aláwẹ̀ tọ́lọ̀ wọn gbàwẹ̀ rẹ̀ ẹ máa wà nínú ẹni tí ó máa kírun wàláhálì ń bẹ nínú àwọn tọ́lọ̀ ń ṣépè fún lórí ìrun yẹn ẹ wà nínú ẹni tí ó máa ṣiṣẹ́ olóore kan ń sí nítorí torí olúwa ní wala takunu kalladhina nasullah ẹ máa ń dà gẹ́gẹ́ bí àwọn tán gbàgbé ọlọ́run ọba tó dá wọn fa ansahum ansahum ááyà yìí ń jẹ́ kó yíya pé bẹ́ẹ̀ dábàá ti gbàgbé ọlọ́run ọlọ́run gbàgbé ẹ̀ ẹni tó lọ́wọ́ gbàgbé ẹjẹ́ àfojú orú fìtínà àti wàhálà tí o mọ̀ bá fẹ́ra nínú ìsìn ayé ẹni tó lọ́wọ́ ti gbàgbé ẹ̀ bí gbogbo ayé bí gbogbo ayé bọ́lọ̀ bá ń rọ̀jò òkẹ́ àádára ti ẹ̀hún ò ní rí kò ní tẹ̀ lára kò ní tẹ̀ lọ́wọ́ bí wọ́n bá ń fún àánú ọlọ́run kò ní dọ́dọ̀ ti tiẹ̀ bí wọ́n ń fún àlàáfíà kò ní dọ́dọ̀ tiẹ̀ tí wọ́n ń fún ìdùnnú kò ní rí dùnnú torí pé olúwa ní wàlá takunu kalladhina nasu Allaha fa ansahum anfusahum ulaika humul fasiqun kò sí nǹkan kan mí ju wípé gbogbo ẹni tí ò bá ti máa rántí ọlọ́run ọba rẹ̀ lọ ipò kò kí lẹ́ẹ̀mọ́ bá láyé lọ́mọṣẹ́ alẹ́ kò kí. ìbádọ́lá àwọn ipa àwọn àǹfààní tí ìrántí ọlọ́run ń kó nínú ìsẹ̀mí ayé wa tí ń ṣe fún àti ìsẹ̀mí ayé wa ànábì jẹ́ kó yé wípé hidden nil insa ìrántí ọlọ́run ààbò ni kí ló ti bọmọ ìdé nìyàn tí fi ń sá káàkiri yóò máa wá lọ rèé máa sábà ẹgbẹ́ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ kódà yóò lọ sábà ẹni tí ò gbọ́n tó nígbà tí ò ti rántí ọlọ́run bá kọ́ anẹ́bà muhammad sallallahu alaihi wasallam ó ní ọlọ́run sọ fún anẹ́bì yáyá alaihi salatu wasallam tí sí ọmọ anẹ́bì zakariya alaihi salatu wasallam ó ní ìwọ yáyá bá mi sọ ọ̀rọ̀ márùn-ún kan fọ́mọ israeli ọ̀rọ̀ márùn-ún kọ́ la fẹ́ lò àmọ́ nínú ọ̀rọ̀ márùn-ún yẹn anẹ́bì ibi tí mo fẹ́ pa yín láṣẹ tó lè mú ìfàyàbalẹ̀ bá yín láyé iná ni pé ẹ máa rántí ọlọ́run bẹ́ẹ̀ mi náà ti sọ fún wa lọ́sàn-án yìí pé ẹ má jẹ́ kí ìrántí ọlọ́run ó kúrò lórí ahọ́n wa níṣẹ́jú kan sí kejì torí pé mọ́sálù lẹ́dí mọ́sálù zàlìkà ka mọ́sálù rọ́jùlín tọ́lábàwò làdúwò sọ́rá àǹfi àtàrí anábìyá ayálẹ́ni tí rántí ọlọ́run ó dà gẹ́gẹ́ bí ẹni tọ́ta ńlé ni gbogbo wa la wà láyé yìí kò sẹ́ni tí ò lọ́ta gbogbo àlá mọ́ ń sọ kọ́dà tó yí mọ́ dídìrìn tí ń gbélé bàbẹ́ ọ̀ lọ́ta kò sẹ́ni tí ò lọ́ta anábì yára wá ní ẹ̀yìn èèyàn ìrántí ọlọ́run tí mo ní kẹ́ ẹ máa ṣe ọ̀rọ̀ yídà gẹ́gẹ́ bí ẹni tó wà láàrin ọ̀tá tọ́ka ń lé bí ṣe ń sáré lọ nánlé nánlé lẹ́wọ̀n ọ̀tá bá sá náà bá kọjá lára rẹ̀ wọn orí mọ́ ó ní bẹ́ẹ̀ ni ìrántí ọlọ́run bá lè ṣe jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìrántí ọlọ́run bá ṣe jẹ́ fún yín ìrántí ọlọ́run bá yín máa dáàbò bo ẹ̀dẹ́ ènìyàn lọ́wọ́ oṣó lọ́wọ́ àjẹ́ lọ́wọ́ oníṣègùn lọ́wọ́ oní abínú ẹni gbogbo ẹni yòówù tó gbogbo alágbára ayé tó bá péjọ tí wọ́n bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọ̀ọ́yè ọ̀ọ́sì bọ́ lọ́wọ́ wọn anẹ́gbà Muhammad sallallahu alayhi wa ọ́nìjọ́ kan ó lòun lálà nínú àlá tó ń wá láyìí òun rí lójú àlá òun bí ẹni òun rí wípé àṣà ìtáàní di ọkùnrin kan mọ́lẹ̀ lórí ibi tí òun ti ń wọ arákùnrin nínú di àṣà ìtáàní fàjá àhú díkìrù lílá ìrántí ọlọ́run tí máa ṣe lẹ́yìn àwọn ìran ọ̀ranyàn lásán tó bá tó bá tó bá sálámà tán ó ní subhanallah tí ó ṣe ó ní alhamdulillah tí ó ṣe Allahu akbar tí ó ṣe ló tún sí àwọn àzìkárì mi wọ́n láwọn àzìkárì yìí ló wá dìde àwọn náà wá túwúlẹ̀ tó sì lé àṣẹkárí jìnà alẹ́ ìsàsẹ́lẹ̀ wọn kò sì ní parọ́ sadaqa rasulullah ibn abbas gbogbo fìtínà ta kóra wa sí ọwọ́ wa náà ni ìdè rẹ̀ wà ọwọ́ wa náà ni oògùn rẹ̀ wà àwa náà látúra wálẹ̀ tàbálẹ̀ mú lò àṣẹ̀tàn jásùmù aláàkọ́lùgbé kólíbà ní àdà wọ́n láṣẹ ìtàní ìjókòó tàbí ká sọ pé ó lóso bígbà tí èèyàn lóso sẹ́nu ọ̀nà bígbà tí báárà lọ́mọdé ìlú wa lóso sẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ ni àṣẹ̀tàní ṣe lóso sí ẹnu ọ̀nà ọkàn ẹnì kọ̀ọ̀kan fàídà sáà bẹ́ẹ̀ dá bá ti gbàgbé tí ò rántí ọlọ́run ọba tí ò mọ jẹnu wújẹ́wújẹ́ nípa àrántí ọlọ́run wọ́síwọ́sà àṣẹ ìta ni ó kó ìdààmú fìtínà bá nínú ẹ̀mí ròyìnròyìn ó gbẹ̀mí ẹ̀ yóò mọ owó òjìjú rẹ̀ yóò sì máa wò rẹ̀ pé ọmọ tí ń lé mi ìgbà nínú tí àwọn fìtínà ó fàídà dákàrà lọ àhánẹta ìgbàkígbà tá a bá ti rántí ọlọ́run àṣẹ̀tánì ó sàpamọ́ yóò sàpamọ́ ìbádàlá ọlọ́run bá jẹ́ kó yé wa wípé lọ́jọ́ tí àṣẹ̀tánì ń sọ fọ́lọ́run wípé sẹ́ sáà lọ́mi lára fẹ̀mí ìmílẹ̀ fún mi gbogbo àwọn ọmọ ádámọ̀ tí mo torí rẹ̀ sórí tó ń torí rẹ̀ sórí ibú lónìí ohun ò sì ní jẹ́kẹ́lẹ̀ kọ̀ọ̀kan ó rọ̀nà lọ ọlọ́run fèsì fún àṣẹ ìtàní lẹ́sẹ̀kẹsẹ̀ inna ibadi laysa laka alayhim sultan ọ̀rọ̀ àwọn ẹrú tèmi tí wọ́n máa rántí mi ọ̀ ní lágbára lórí wọn illa man ittaba'aka min al ọ tó gbàgbé ọlọ́run ọba rẹ̀ níṣẹ́jú kan òun lọ lè rí náà yú bẹ̀rẹ̀ ìsáná ànìlẹ́fà ìrántí ọlọ́run kìí jẹ́kẹ̀yìn ó di mọ̀náfìkì ìrántí ọlọ́run tọ́wọ́ tí rántí ọlọ́run fún ara rẹ̀ lọ́rọ̀ ọkàn tí lọ́wọ́ bà nínú ara rẹ̀ alukọ́ránù ọlọ́run òun ló sọ pé ní yorùbá una nasa wàlá yẹ̀dùkúrú àwọn mọ̀náfìkì àwọn ni wọ́n mọ̀ dẹ́tàn ọba wọn wọ̀húwá fáàdì hàn ọlọ́run náà sì máa dẹ wọ́n lẹ́kẹ́ ìdá ilẹ̀ sàlátà kọ́mù kò sàlà tó bá dìgbẹ́ fẹ́ gbogbo ìgbà tó bá fẹ́ ṣèjọsìn fọ́lọ́run ìjọsìn tá yóò rí pé wọ́n ń ṣe ni wọ́n máa ń ṣe ìjọsìn tá yóò mọ kan sára sí wọn yá àwọn olùjọsìn fọ́lọ́run a àwọn bàbá nù àwọn bàbá àdínì ìyá àdínì àwọn nù olùjọsìn wọn sínú wọlá ẹgbẹ́ kòrò náà lọ ìlà àyèyà ìwọ̀nba rébété báyìí náà máa fi rántí ọlọ́run bá wọn olùwà ní àpẹẹrẹ mọ̀náfíkì nù so ẹni tí ìrántí ọlọ́run mọ̀náfíkì nù kọ́dà nínú àyà nínú suratul munafiqin tọ́lúwà ń sọ̀rọ̀ munafiki bọ̀ nígbàtí ó wí ó ní ya ayyuhal ladhina amanu níparí súra yẹn la tulhikum amwalukum wala auladukum an ní mo kú ẹ̀yin onígbàgbọ́ òdodo látólé ikú wọn mọ́ níparí súra yẹn ó ti ròyìn àwọn mùnáfìkì bí wọ́n ṣe máa ṣe ìṣẹ̀mí wọn tọ́wọ̀ láwùjọ bí wọ́n ṣe máa ṣe bí kan dá níbi kan fẹ́ dá lọ́tún kan fẹ́ dá lọ́sì kan fẹ́ dá lọ́dọ̀ lèmọ́mù kan fẹ́ dá lọ́dọ̀ làdáni kan fẹ́ dá lọ́dọ̀ gbogbo gbogbo òun ló fẹ́ dá níta òun ló fẹ́ dá nínú ilé òun ló mọ̀ wà wájú olómọ̀ wà lẹ́yìn òun ló mọ̀ bá kàkiri olúwa júwe òun ó sì júwe tí wọ́n bára lọ́lẹ́kì àmà nígbà tí wọ́n ní wà láyáyá dẹ̀dínà àwọn ó ní mo pè ní onígbàgbọ́ òdodo látúlé ìkún àmúwádùkún wà láwọ́ládùkún àtìkìlá ẹ má ni ọlá ni ipò ni àbá ọmọ tọ́lọ̀ ń bò yín tí mo fẹ́ràn ọba kò yín ẹ má jẹ́ kí wọ́n ká ìrújú ráàyè bá yín tẹ́ẹ̀sì gbàgbé ọlọ́run ọba yín láàrin ìṣẹ́dúkẹ́ sí kejì torí pé àwọn mùnáfìkì ní máa ń ṣe bẹ́ẹ̀ àwọn ní ọlá tí wọ́n ó jẹ kò ní jẹ́ kí wọ́n lè rántí ọlọ́run kò ní jẹ́ kí wọ́n ó bẹ̀rù ọlọ́run kò ní jẹ́ kí wọ́n ó tẹ̀lé tòfin ọlọ́run nípa kí ni láti mọ́ da ìwà òjò rú olúwa ní wọ́n mú ìyá fún alizali ẹni tí ọlá ẹni tí kátàkárà ẹni tí iṣẹ́ ẹni tí òwò tó bá mú gbàgbé ọlọ́run ọba rẹ̀ láàrin sẹ́tìkẹ́sì méjì fọwọ́lá ìpamọ́ olúwàdìlà mẹ́rẹ̀ pé àwọn lẹ́ni òfò ọlọ́mọṣẹ́lẹ́ ní òfò ìbádàlá nínú àǹfààní tí ń bẹ nínú ìrántí ọlọ́run tó yẹ kí èmi àti rẹ ká máa lépa báwo ni ìmọ̀ ń fà ìbàlẹ̀ bẹ́dà ni o kò ní sọ di oúnjẹ fẹ́gbẹ́ rẹ ẹni tí ò gbọ́n tó ọ ẹ̀dá bàbá ni yẹ̀wò náà alátímúlá lómi ò dáa musa ń rí mọ̀ọ́lú ni musa bára mi láàrin omi ni àá mi musa ń forí kọ́ọ̀dà káwọ̀ ni ẹ̀ wọ́láhí wọ́tàlá tí ìrántí ọlọ́run rẹ bá débẹ̀ fún ọ yóò mọ ọkọ̀ ọmọ fọ́ọ̀nù lọ́mọ bá ti kárù jẹ lọ ọkùnrin oníbàjẹ́ àmọ́ tọ́ ọba ti rántí ọlọ́run àlébì ní gbogbo ẹni tí ń bá rántí ọlọ́run pátá gbogbo nǹkan ni yóò mọ rántí rẹ̀ tó sì mọ bẹ̀rù

kò kọjá ìrántí ọlọ́run tá a bá ti rántí ọlọ́run kò sóso mọ́ kò sájẹran tá a bá ti rántí ọlọ́run kò sí bàbá ológun kò sí bàbá aláwo kódà kò sáàfà tí ó sàsí ọ pẹ́ẹ̀nì kó mú mi ẹni tó mú orúkọ mi lọ́lọ́gbọ̀ ó ti fòóró ó ti fòóró ìwọ kọ́má torí pé gbogbo ẹni tí ń bá ń bẹ̀rẹ̀ fún ó dàmí láàmú ó dàmí tó tó dà á láàmú tí ń dára rẹ̀ láàmú ṣẹ̀mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn lọ́kàn rẹ̀ wá ti balẹ̀ pé òun kúkú léèyàn ẹnìkan kan ò lé lé mi

ní ó jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó máa wà láàyè ìpẹ̀lẹ̀ ó máa fi jẹ́ alààyè النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر الله والذي لا يذكر الله كمثل الحي والميت níbi ni àpèjúwe àwọn tí ń rántí ọlọ́run ẹgbẹ́jà àròyìn àti wájímọ̀ náà afáàtiwá tẹ̀ra mọ́nù fẹ́ lóòótọ́

tó ọ̀fẹ́ kí wọ́n kà ọmọ òun òkú ànẹ́bì ní ìntọ́ yàtọ̀ sókú iná ní kọmọ láti ọlọ́run ìbádàlá àǹfààní ìdíkìrùlá ìrántí ọlọ́run ìrántí ọlọ́run àǹfààní tó túnkún nítorí uwa áńjẹ́lá àmàlìmìnà min adabila ọmọ ádámù ò lè ṣiṣẹ́ kan tó lè là á níwájú ọlọ́run tó kọjá zikirullah ìrántí ọlọ́run tó kọjá àrántí ọlọ́run tó kọjá àrántí ọlọ́run ànábì sọlọ́sọ́ ó ní ẹnikẹ́ni tó bá jí lóòjọ́ tó bá sì la ilaha illallah wahdahu la sharika lah lahul ó ní gbogbo ẹni tí yóò tún ríru ládá tẹ́ntọ̀ ń gbà lọ́jọ́ àyàfẹ́ lọ́tọ́ lè ṣe tó ṣe kọ́dà bó tẹ̀já sí pé gbogbo aláàmọ̀ yí pé ìdílé wọ́n válùjúra wọn lọ ẹbí válùjúra wọn lọ ànábì wá ní yóò gbà ládàá bí ẹni tí ó tú ẹrú mẹ́wàá lẹ̀ nínú ọmọ ọmọ kí ọmọ kọ̀rẹ́ṣì nínú ìdílé Ànábì Ismail Ànábì Ismail nínú ìdílé tó láàrin láàkájù nínú ọ̀nà lárúbáwá nìdílé Ànábì Ọlọ́run Ismail ó wá ní àwà fún ẹ̀tàn ní ládá wípé ó tú ẹrú mẹ́wàá lẹ̀ tó jọmọ̀ ìdílé yẹn ìbádàlá so kí ni à ń dàmú sí kí là ń fi tí nara wá sí oore bàǹtàbàǹtà ní àǹfààní nínú Ramadan ọjọ́ mélòó péréte báyìí ló kù tí ìtìkáàkù tó ń dé bá wa kò sí ìkankan tá à ń lọ ṣe bẹ́ẹ̀ kóra ló fọ́lọ́ láàrin ọjọ́ mẹ́wàá yẹn kádùn àrẹ ó gbà àníbi ni mọ̀ ń kọ́ ọmọ laylatal qadr imanan wa ihtisaban gúfèrè lahu ma taqaddama ẹni yòówù tó náà bá darapọ̀ máwọn tí wọ́n kóra ló fọ́lọ́ nínú ilé ọlọ́run láàrin mẹ́wàá àgbẹ̀yìn oṣù Ramadan táwà nú ẹ̀yí ọlọ́run dákòókò mú àrí ọlọ́nà ẹni yóò tó bá lè kóra ró fọ́lọ́run pẹ̀lú ìgbàgbọ́ tí ìṣe ti kárí mi ìmáàlùn wa ti sàbà wà á ṣe pẹ̀lú ẹ̀mí ìgbà ọ̀gbọ́lọ́wọ́ bá gbọ́ pẹ̀lú ẹ̀mí ìrètí ẹ̀san tó ń ṣe yẹn níwájú ọlọ́run anábì ni gófin aláwọ̀ máa ta tọ́tọ́ mi nà mí in tí ó ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣe tó ti ṣẹ̀ olúwa ní àáfòrí rẹ̀ jẹ́ ìbádọ́lá kí ló fi tó bẹ́ẹ̀ kí ló fi dáa tó bẹ́ẹ̀ nínú ìfẹ̀sùn fọlọ́run níparí anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba àlejò ọlọ́run sọ fún òun wípé mọ̀ni àádáàlì wàlíyàn fọkàdé àdọ́tò rẹ̀ hàrùn gbogbo ẹni ìyówù tó bá síjú ogun sí àwọn ọ̀rẹ́ mi tààrà ọ̀rẹ́ ọlọ́run tààrà ọ̀rẹ́ ọlọ́run adákìrí ẹlá ọ̀dàkìrá ńlá wọn tí ń rántí ọlọ́run lóòrèkóòrè tí a hán wọn ò tutù nígbà kan tá hán wọn ò gbẹ fún ẹ̀tọ́ ọlọ́run ẹnìkan lọ bá nẹ́bì ó ní wọn nẹ́bì àbúwá bẹ̀rẹ̀ ọ̀nà oore tó ń la gbogbo àkàlẹ̀ pé ní tọ́wọ́ sọ́dá yìí ọ̀bọ̀ lọ pàdé tọ́wọ́ sọ́dá orúmọ̀ ti pọ̀jú fàbí iṣẹ́ ìfàbí ayé iṣẹ́ mi ní àtàmúrù ni èwo lọ fẹ́ kí n mú ṣe nínú gbogbo ọ̀nà dáadáa tó kọkalẹ̀ yìí ìgbọ́ta rẹ̀ sọ fún anábì ní la yàrá lólisà nùká rọ́tìbá ń bèbè kìrìlá sọ́wọ́ fẹ́ sórí ni ọ̀fẹ́ ní fàyàbalẹ̀ láyé ọ̀fẹ́ rí ọ̀nà ọlọ́ọ̀fẹ́ wà lẹ́dínà láyé záàlù lè sáà ní kárọ́kọ̀ bí sìkìlá mọ́jẹ̀ káwọn rẹ̀ ó bẹ fún àti ọlọ́run sallallahu alaihi wasallam so ajá sí pé ilẹ̀kùn àlìjẹ́nà ẹnìkọ̀ọ̀kan wa kọ́kọ́rọ́ rẹ̀ ọwà lọ́wà kọ́kọ́rọ́ ilẹ̀kùn àlìjẹ́nà ẹnìkọ̀ọ̀kan ọwà lọ́wà tó bá wu ẹnìkọ̀ọ̀kan ó lè sọ́nù ọlọ́run ní jẹ́ mi sọ tèmi nù ọlọ́run ní jẹ́ káṣe táyọ̀ gba kọ́kọ́rọ́ ọtọwọ́ tèmi nù àwọn ọ̀tá àwọn ọ̀rẹ́ ọlọ́run wá làwọn tí rántí ọlọ́run àníbi wá ní ọlọ́run sọ pé gbogbo ẹni tó bá dojú ogun kọrú wọn láyé tó bá dojú ọ̀tá kọ wọn láyé òun ti ṣe tán láti bẹ́tọ̀ ń jà tán láti tẹ́tàn lógun gbogbo gbogbo agbára wọn ó fi bẹ́tọ̀ ń jà wa ma takarraba ilayya abdu bi shay'in ahabba ilayya mimma aftaratuhu alayhi ẹnìkan ò wá lè rí ojú rere èmi ọlọ́run ẹnìkan ò lè súnmọ́ èmi ọlọ́run pẹ̀lú nǹkan kan tí ó lè tẹ́mi lọ́rùn kọjá ní tí mo ṣe lọ́rùn ẹ̀fọ́ wákàtí márùn wa kò lórí àwọn ọ̀rọ̀ yìí sí ẹlòmíín dọ́gbọ́n sí ìbádọ́lá èyí tọ́lọ̀ ń bá pè lọ́rùn ẹ̀yàn kákọ́kọ́ mójútó tá a bá ti mójútó wa ti dọ̀rí ọlọ́run òun ni wàlá ayáláàlú àbùdí yataqarrabu ilayya bin nawafil hatta uhibba tẹ́ ẹ bá tún wá ń fi iṣẹ́ olóore kọ̀ọ̀kan kún gẹ́gẹ́ bí la ilaha illallah wahdahu la sharika lah tọ́jọ́ mọ́ ọlá ọ̀nbẹ nínú iṣẹ́ rẹ ni kódà bó bá ń wakọ̀ lọ ó wà lọ́fíìsì rẹ ni ó wà nídìí ọjà rẹ ni subhanallahi wa bihamdihi subhanallahil azim la hawla wala èyí tó bá wo lè mú ní ọkọ̀lọ̀bá yá sàgàfúnlá ànábì ni ẹni tó bá gbá kan mú bẹ̀ tí ò fi ilẹ̀ wọláhí ó ní kò ní fi ilẹ̀ àtà òhìn bàhù tí ń fi di olólùfẹ́ rẹ̀ tí sì fi ìfẹ́ mi hàn sí pé mo nífẹ̀ẹ́ rẹ̀ fáyidá àrọ̀tù olúwa ní tí bá ti nífẹ̀ẹ́ tọ̀ntán kún tó sàmà ọ̀lẹ́dẹ̀ sọ̀bẹ̀ máa di etí ìgbọ̀ràn tí ń fi ń gbọ́ràn bá bá ń sọ̀rọ̀ rẹ̀ ní kútúwé ń di máa gbé sí ní tí yóò gbọ́ والله والله، wà kún tó mọ́tà lọ ما tí yíbu sírù bí i à máa di ìrìnà rẹ̀ tí wọ́n fi rìnà ó gbọ́dọ̀ lè fọ́ lójú tẹ̀wọ̀n ojú àwọn ojú àwọn èdè fọ́ but yóò sì máa mọ ẹ̀kẹ́ ṣẹlẹ̀ yóò sì máa rí nǹkan tẹ́yìn òrí wọ́yẹ́ dáwọ́ lẹ́tí yẹ́ ti ṣubí à máa di ọwọ́ rẹ̀ tí wọ́n fi báyẹn tí máa ń báyẹn ó ní máa tàrà dájútù fi ṣe yíhí tàràdùdí fi nafsil mu'min yakra al-mawta wa ana akra masa'ata sallallahu alaihi wasallam àníbi ní parí ó ní ọlọ́run sọ pé mi ò kí ń dààmú láti mú ẹ̀mí kẹ́mi lọ ẹ̀mí ẹnikẹ́ni ẹni yòówù ọlọ́lá ni onípò ní alágbára aláṣẹ ni ìyí dààmú láti mú ẹ̀mí wọn kí n jápa kì ṣùgbọ́n ìdààmú a máa bá mi tí wọ́n bá fẹ́ mú gba ẹ̀mí ẹni tí wọ́n rántí èmi ọlọ́run ìdààmú máa ń bá mi kí ní òmúdà ń bọ́lọ̀ ní pé arákùnrin yìí ọlọ́mọ ní Sókótó ọlọ́mọ ní Kàbàǹtà ọlọ́mọ ní Kánò ọlọ́mọ ní Port Harcourt yìí sì ń wù ú bí kí wọn ó dé kóhun tó gbẹ̀mí mi káti ẹ̀bá wọn kí wọn rí wọn ká kí wọn kó sára wọn sọ́wọ́n kí wọn kó bá kí wọn ká kóhun kú ó sì jẹ́ ẹni tí wọn rántí mi Ọlọ́run Olúwa ní ẹ̀mí mi ó máa dààmú sí ti gbẹ̀mí rẹ̀

ó ti tó láhìláhìlọ́lá tó ń wí yẹn ó ti ṣe déédé ásẹ̀gọ́fọ́lá ó ti kódà àwọn àgbàlagbà jẹ́ kámọ̀ yìí pé bẹ́ẹ̀ ọba wà nínú ìdààmú òsì tó sì pọ̀ tó ọ̀rọ̀ náà gbígbà ọkọ̀ ọjáde léèwé ọ̀ríṣẹ́ tẹ̀lé àwọn sàgọ́fọ́lá ọ̀nà ó là fún ọ. ọlọ́run àyè kọ́lọ́ sọ̀dí àfihàn wa ṣàánú wa rọ ẹ̀mí wa rọ ẹ̀mí wa fún àti ọlọ́run rọ ẹ̀mí wa fún àti ọlọ́run mọ́ kàwákẹ́ni tí ọlọ́run bọ́ mọ́ rántí lóòrèkóòrè Allahumma jalna qulu ijadana quluban khadi'an خاشعا ولسانا ذاكرا شاكرا اللهم ارحمنا رشدك واعذنا من عذابك يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب عباد الله قوموا إلى صلاتكم يرحمكم الله